وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها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 الحمد لله الواحد القهار يدفع بمن شاء من شاء من عباده وهو على كل شيء قدير عباد الله إن من أخطر أنواع الغزو على الإسلام والمسلمين للغزو الفكري فإنه بخلاف غيره من أنواع الغزو يعمد إلى استئصال عزة المسلم واعتزازه بهذا الدين الذي هو أكبر نعم الله عليه ويستبدل ذلك بالمهزومية والشعور بالنقص والذي له عدة أوجه يجمعها التعطل عن تبليغ الإسلام وذلك بتحويل إمكانات المسلم لتبليغ الدعوة إلى إمكانات للدفع عن الإسلام التهم ورد مزامع أعداء الإسلام والانشغال بهذا عن عين ما أمر به المسلم فالذي يكافح من أجل أن يقبل منه ما يرتديه الله له من لباس وفكر وسلوكيات أن له أن ينكر إنكار المصلح العزيز النفس ما في غيره من شعار الكفر وبخاصة إذ صرنا أمة الإسلام لاجئين إليهم في شتى مجالات الحياة وصار العيش في ديار الكفر أحب إلينا وآمن لطموحاتنا الشخصية فيعيش المسلم فيهم بين أظهر المشركين لا هم له سوى هم الدنيا فلا اللواطة فلا اللواطة فلا اللواطة تنكر على منابر مساجد المسلمين في هذه البلاد ولا الجهاد يدعى إليه ولو مع بيان وجهه الصحيح كما ورد في كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله إن باب الجهاد من أهم هذه الأبواب التي اضطررنا إلى عدم الدعوة إليه وما ذلك إلا طمعا في مسالمة قوم قد أعزنا الله عليهم إذ قال فلا تهنوا وتدعو إلى السلم وأنتم الأعلون فتقاعدنا وانعزلنا عن تعليم أولادنا باب الجهاد كما نعلمهم باب الصلاة والصوم وصار الجهاد قل ما يذكر على منابرنا أي نحن أهل الوسطية السمحة فاستغل كلاب النار الخوارج الفرصة وأضل الناس بالدعوة إلى الجهاد على غير بصيرة ونصبوا بفعلهم هذا بلاد الكفر شرطة على سلامة العالم وهو دور يا أمة الإسلام حملكم الله إياه إذ قال قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون فالجهاد يا عباد الله الجهاد بشروطه يا عباد الله كان ولا يزال إلى الأبد بابا من أبواب الإسلام هو الباب الذي حذرنا الناصح الأمين إن ترك ظللنا وعشنا صاغرين وأضاف أنه لا ينزع الله عنا هذا الظل لا باكتساب التقنية الحديثة ولا بأزهر اقتصاد في العالم بل بالرجوع إلى ديننا وبالرجوع إلى الجهاد المهجور وهو الجهاد لإعلاء كلمة الله وحده لا لخدمة طموحات شخص أو دول لا تدين لله ولا تراعيه في شيء títóbi kó máa jẹ́ ti ọlọ́run ọba ọba adékeọlá ọba tó ju gbogbo bí ẹni fẹ́ yìí ṣe fẹ́ rí yìí lọ abẹ ọlọ́run ọba ìbá bá a bá ṣe rí yìí mọ́ kó má ṣàì fi títóbi ẹ̀gbá lọ́wọ́ wa a lè rí yìí tó bó ṣe tọ́ sí òun ọlọ́run ọba tó pa wá láṣẹ ká yin òun a ṣe alihamudulilayi fọba tó jẹ́ pé a máa fi ẹni tó bá wò nínú ẹrú ẹ̀ a máa fi tì gbọ̀ngbọ̀n ẹni tó bá fẹ́ kó tì nínú ẹrú ẹ̀ ẹrúsìn ọlọ́run ọlọ́run dá àwa mùsùlùmí ó lóun ṣe wá ní ummatan wasatọ̀ al'umma kan tí ó fi síbi kankan ẹ fi sọ́tún jù ẹ fi sósì jù ìyẹn tá a bá tẹ̀lé àtọ̀kalẹ̀ tó wọn ọlọ́run ọba fi ránṣẹ́ sí wa a fi eléyìí yàtọ̀ sí gbogbo àwọn al'umma yòókù nípa pé gbogbo wọn ni wọ́n fì síbì kan ẹni bá ka ìtàn àgbá ńlá ayé láti pìlẹ̀ tọ́lọ́wọ́n bá ti ní kọ́mọ ànábì ádámù alákọ̀ọ́lẹ̀ á rí i pé kò sínú ìtàn ayé wípé nígbà kan rí àwọn orílẹ̀-èdè a máa lọ wọ́ọ́rọ́wọ́ tí kan ò ní talù kan pé tí kan bá ti wà lálàáfíà tí ò ṣígun lọ bá míì wọn ò ní ṣígun wá bóun náà ìtàn ọlẹ́ ayé ń fi ń yé wa pé láti ìgbà tí ọmọ ànábì adama ti pọ̀pọ̀ pé ká máa wà níjọ níjọ lórílẹ̀-èdè orílẹ̀-èdè àwọn tí wọ́n bá ti lágbára wọn a máa lọ ṣígun báwọn tó bá yí ọ̀lẹ́ ni ló fi jẹ́ pé ọ̀lẹ́ náà bó ṣe lè wù kó nífẹ̀ẹ́ gbígbélé ayé lálàáfíà láláì ṣàbòsí sẹ́nikẹ́ni tó àfi kóun náà múra lẹ̀ pé òun ní tóun lè fi jà lọ́wọ́ ni wọn ò fi ní ta lù ú tàbáwá rẹ́nikẹ́ni tó ní rárá gbogbo ẹni tí ò bá ti fíràn ẹnìkan ò ní fíràn á ní kó mọ̀tàn kó lọ ka ìtàn àgbáńlá ayé yóò rí pé kò ṣẹlẹ̀ rí láyé ìgbà kan Spain ó kọ̀ǹtrólù ayé débi tọ́lọ́run ní kó lè kọ̀ǹtrólù ẹ̀ dé ọlọ́run padà gbàgbára lọ́wọ́ wọn ó fún Great Britain ó padà gbàgbára lọ́wọ́ wọn ó wà lọ́wọ́ America àti Russia amẹ́ríkà ló dàbí ẹni kó ń lò lọ́wọ́ ń sìn yín ẹ wá lọ wo ìtàn ẹ ní rí kankan nú wọn bó ṣe jẹ́ pé faris àti rome nígbà táwọn náà ń lo ayé àwọn náà ò jókòó jẹ́ béèyàn bá ti jẹ yó tágbára gùn a máa wo ta ló kù lọ́lẹ̀ táwọn lè kó mọ́ra ni eléyìí ń túmọ̀ sí pé tí mùsùlùmí bá láwàá nífẹ̀ẹ́ ìgbégbé àlàáfíà a sì fẹ́ ṣàbòsí sẹ́nikẹ́ni a fẹ́ orílẹ̀-èdè kankan àfikáwa náà múra ń tá a máa fi jọun tí ò ṣe é talù sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ súnà ayé ni pé ọmọ ànábì adam a máa fẹ́ talura wọn ni ṣùgbọ́n yàtọ̀ kan wà láàrin káwa ó fẹ́ talù wọ́n àti káwọn ó fẹ́ talù wá táwọn bá talù wá wọn ò ní tíra tí ń júwe ọ̀nà fún wọn ìfẹ́ ẹnu wọn ni wọ́n máa fi pàṣẹ lé wa lórí táwa bá talù wọ́n àṣẹ ọlọ́run ọba lọ́lọ́run ọba lòun pa wá tíra ẹ̀ àti súnà ànẹ́bí ẹ̀ ló sọ̀kalẹ̀ fáwa pé a fi ṣèjọba lórí wọn tó fi jẹ́ pé gbogbo tí ń bá ń jẹ́tọ̀ fún mùsùlùmí ní medina yóò máa jẹ́tọ̀ fún mùsùlùmí tí ń bẹ ní indonesia gbogbo tí ń bá ń jẹ́ ojúṣe fẹ́ni tí ń bẹ ní medina yóò máa jẹ́ ojúṣe fẹ́ni tí ń bẹ ní aspania àṣetítalu tiwa láti fi fi òfin ọlọ́run ọba múlẹ̀ ni kì í ṣe pa àkànfẹ́ máa gba tẹ́rítírì ká máa gbalẹ̀ kúnlẹ̀ fáǹfààní ara nàìjíríà àbára pakistan àbára saudi nìkan rárá fáǹfààní ọmọ ènìyàn lápapọ̀ ni kí ló mú a ṣe àlàyé eléyìí ni pé mùsíbà kan bá mùsùlùmí lénìí tó sì jẹ́ pé òun ló lórí mùsíbà mùsíbà òun ni alghazwal fikri kíkó làákàyè wa lẹ́rú tó fi jẹ́ wípé eyín tó yẹ ká fi yangàn ká kilẹ̀ sọ ó wá di ń táwa gan ń gbé pamọ́ tá a fẹ́ tiẹ̀ má rí tí ó máa mú ni pèpè sí mọ́ kí ni nǹkan ọ̀hún òun náà ni pé ọlọ́wọ́n ọba ó sọ ẹ̀sìn yìí kalẹ̀ ó sọ kalẹ̀ lẹ́sìn tó yẹ ká fi yangàn tá a bá fi yangàn tá a mọ yìí ẹ̀ ìgbà náà láàpẹ ẹni tí ò tí ìgbọ́yé láàpẹ sí nípò ẹni tó wà nínú ọlá tọ́lọ́wọ́n ọba ti dá tí ń wá ń fi tàánú tàánú pẹni tí ò tí ìránfààní yìí ṣùgbọ́n tí wọ́n sọ wádà lénìí òun ni pé àwala wà nípò ẹni yẹpẹrẹ tó jẹ́ pé ohun abiyì tọ́lọ́wọ́n ọba fi kẹwa táwa náà ò bá fi jábiyì ojú ẹ̀ ń ti àwa gan láti fi halẹ̀ àwa dàbí ẹni tó kúnlẹ̀ tí ń bẹ̀bẹ̀ pé ẹ ti ẹ̀ gbá tọwọ́ wa wo ẹ ti ẹ̀ fún wa láǹfààní àti lò ó kì í ṣe pa afẹ́ pèpè sí mọ́ kún ó ti ẹ̀ yọ̀ǹda fún wa pé bantọ́lọ́wọ́n bá ní káwa ó ṣe yìí ẹ bá wa fojú mi wò ó torí pé kí ni gbogbo ohun tí ń jẹ́ ti Islam pátá ni wọ́n fẹnu àtẹ́lù ni wọ́n kùn lọ́dà tí kì í ṣe tiẹ̀ bẹ̀rẹ̀ látorí ìmúra lọ sórí gbogbo tí ń jẹ́ ètò ògbéyàwó bọ́lọ́hún ṣe ní káwa ó ṣe ètò bá ṣe tọmọ kí ládojú ẹ̀mí ọmọ kọ àti gbogbo nǹkan míì tó ṣe pé islam ò fi kan sílẹ̀ láláì ṣàlàyé ẹ̀ fún wa wọ́n ti jẹ́ ká máa rí mùsùlùmí àti islam níri ohun tìjú ìjàdùn táwa náà wá ń jàdùn fitafita ń sìn ní pé kí wọ́n tiẹ̀ rí dáadáa tó wà lára tiwa náà eléyìí là ń pe àkíyèsí sí pé position yìí ipò tá a wà nísìnyí kì í ṣepò ẹni tọ́lọ́wọ́n ọba ní kó lọ jíṣẹ́ fáyé kò yẹ ká wà nípò à ń bẹ̀bẹ̀ pé kí wọ́n gbà wá bá a ṣe rí àwa lọ́lọ́wọ́n ọba dá ló pè lábìyì ló lóun fi ṣe ọlọ́pàá ọlọ́pàá fún gbogbo àgbáńlá ayé àwa ló yẹ ká wà nípò pé ntọ́lọ́wọ́n ọba fún wa wàláhì kò lẹ́gbẹ́ àwa láàpèpè sí tíyì tíyì láàjẹ́ kó yẹ́ni tí ò bá yé pé ọlọ́run ṣe wá láǹfààní báyìí o àwa kọ́lá máa wá kúnlẹ̀ pé kí wọ́n gbà wá bá a ṣe rí àwa máa bẹ̀bẹ̀ wípé ẹ̀sìn islam kò tiẹ̀ pa wá láṣà kájà jihad torí pé ẹnu kùn wá wọ́n fẹ̀sùn kàn wá wọ́n ní jihad ní islam fi tàn ká. táwa náà bá wá fèsì lẹ́nìí á ní kò tiẹ̀ sí ti ń jẹ́ jihad nínú ìsìláàmù mọ́ àsìkò ẹ ti lọ àwọn aláìmọ̀kan nú wa wọ́n á ní jihad tó kù ń jihad ọ̀rọ̀ ni jihad kakọtíra ni kì í ṣe jihad pé ká ṣígun lọ bá àwọn ọ̀tá ìsìláàmù mọ́ sọ ilé yìí látara pé kí ni wọ́n fẹ́ káwọn ọ̀tá ìsìláàmù ó ni a ní àwọn àfáà pé táwọn ẹni àkọ́kọ́ bá rí báyìí tí wọ́n ń fi tìkúnlẹ̀ tìkúnlẹ̀ bẹ̀bẹ̀ pé ẹ gbà wá bá a ṣe rí wọn ò ní múṣẹ́ yìí jẹ́ débi tèmi àtẹ̀yìn ó ṣe talábàápàdé ẹ̀ abiyì ni wọ́n ìntọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wọn ó jọ wọ́n lójú ẹrú sí ọlọ́run a rí ilé nìyí wípé látara pé n bá mùsùlùmí ti bá mùsùlùmí gbogbo abala ìgbésí ayé pátápátá ló dàbẹ̀ ni páwọn ọ̀tá islam fi ju mùsùlùmí lọ tá a bá yọ ọ̀rọ̀ pé ká mọ ọlọ́run ọba tá a bá yọ kúrò àwa la wa ń lọ sábà wọn àwa lórílẹ̀‐èdè wa ò gbà wá láti gbé láà máa bẹ̀bẹ̀ á máa kíù bí ìgbà tá a bá ní tíkẹ́tì àjẹ́nà la fẹ́ gbà pé kí wọ́n tẹ̀lé fún aláǹfààní káwa máa bá wọn gbágọ́ta ń lu wọn ẹ wàá lọ wo ìgbésí ayé àwọn mùsùlùmí láwọn ìlú òyìnbó wọ̀nyí èyí tó jẹ́ àfààní wọn máa sọ fún yín pé lórí mímbẹ́rì àfà tó bá jẹun yó tó lóun fẹ́ ṣe wá sí tako homosexuality ọ̀daràn ṣé islam ní ká ṣe wá sí ẹ̀ àbá àfà tó bá jẹun yó ní London tó lóun fẹ́ ṣe wá sí wá sí tóun fẹ́ ṣe ní jihad bọ́lọ́hún dẹ̀ ṣe pàṣẹ ẹnu Quran lòun fẹ́ ṣe ó ṣeé ṣe kó má sùn lé ẹ̀ lọ́jọ́ náà tó bá ti wá jẹ́ bó ṣe rí rèé ẹ rí i pé mùsùlùmí ti wà nípò kan tó jẹ́ pé àfikọ́ bá gbà wá nù tá a kó sí. Si a máa fẹ́ present islam a máa fẹ́ ta islam fún wọn níta báwọn ṣe fẹ́ gbà á a fẹ́ kí wọ́n bá wa fojú rẹ̀ wò ó wọ́rọ́ bil kaaba ẹ̀sìn ọlọ́run ọba tó dá dúró ẹ̀sìn yìí ni ẹni ọlọ́run bá fẹ́ fi ìkẹ́ ní máa pè sí islam a fẹ́ ká pèpè sí ní pèpè ẹni tó dá lójú ṣáká ìpele yìí wàláì kò sọ́nà mi bá a bá pe kẹfẹ́rí sí i ká pè é ní pé ẹni tá à ń fi tàánú tàánú pè ní kì í ṣẹni táwa ń bẹ̀ pé kó káàánú wa torí ẹ̀ inú mi dùn púpọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí kan nínú àwọn ọmọ ọ̀yá wa tí wọ́n jẹ́ ọba nílẹ̀ haúsá wọ́n ní wọ́n fẹ́ ọmọ kékeré kan tọ́jú orí ẹ̀ ojú bíi méjìdínlógún lọ gbogbo kẹfẹ́rí nàìjíríà wa bẹ̀rẹ̀ sí ní yọ gègé tì í pé kí ni ká ti gbọ́ bàbá tó ti fẹ́ wọ sixty ó wá fẹ́ fẹ́yàwó ọmọ eighteen years ló fẹ́ ó dá wọn lóhùn o ó wá ṣàlàyé àlàyé ẹ̀ sì buyè púpọ̀ ó kọ́kọ́ mú àpèjúwe wá nípa pé in tóun ṣe yìí tóun fẹ́ ọmọ eighteen years kò tako constitution Nigeria nídàkejì kò tako culture ibi tí wọ́n ti bí òun tó jẹ́lẹ̀ haúsá nídàkẹta ẹ̀sìn òun ò tako ó ní bó ṣe jẹ́ pé láwọn agbègbè míì ńlẹ̀ nàìjíríà yìí kan náà ara àwọn ìṣesí kan táwọn èèyàn máa ń ṣe tí ò bá ẹ̀sìn àti ìṣẹ̀dálẹ̀ tàwọn ńlẹ̀ haúsá mu ṣùgbọ́n àwọn ò ní dí wọn lọ́wọ́ àti ṣe bó ṣe bá ìṣẹ̀dálẹ̀ tiwọn mu ó fún wa lápèjúwe ó ní àìmọye ibi ló wà nílẹ̀ yorùbá tó jẹ́ pé kọ́mọ ó lóyún sílé kó bímọ sílé kó tó lọ lé ọkọ kò tì wọ́n lójú àárín àwa ta gbẹ́sìn yé ló ti ń tì wá lójú àwọn tí ò gbẹ́sìn yé bọ́mọ wọn bá lóyún sílé wọn wọn ó gbàlù wọn máa jó ni láì tí ìwọlé ọkọ ó ń fẹlẹ́ ìṣàpèjúwe ni wípé lópin ìgbà tẹnu ò bá kun àwọn tó ń ṣerú eléyìí torí pé ó bá ṣẹ̀dálẹ̀ tiwọn mu tòun tóun ṣe tó bá ṣẹ̀dálẹ̀ tàwọn mu lókè ọ̀ya tó sì bẹ́sìn àwọn mu kò yẹ kẹ́nìkan máa wá ṣèmọ̀ kóun ṣe ṣe bẹ́ẹ̀ àbí kí wọ́n tiẹ̀ máa wá rò pé òun ti ṣe nǹkan kan títí ò gbọ́dọ̀ gbọ́ ṣe rí ńgbà tí ó wàá parí gbogbo ẹ̀ eléyìí tí ó wá dùn mọ́ mi jù ń bẹ̀ ni ó wá ní mo ṣe àlàyé yìí fáǹfà ni ẹni tí ò bá mọ kí ni mo rò kí ni mo rí tí mo fi ṣe ni kì í ṣe pé mo fi ń bẹ̀bẹ̀ ó túmọ̀ sí pé òun ò rán wọn tí wọ́n bá láwọn ò ní gbàlàyé tóun ṣe ọlọ́run ò rán òun kóun máa kúnlẹ̀ bẹ̀ wọ́n bẹ́ẹ̀ lọ́lọ́run ò rán mùsùlùmí pé ká máa kúnlẹ̀ pé kí wọ́n gbà wá kí wọ́n bá wa wo islam a fẹ́ pè wọ́n sí nípè abiyì ni ipò tí a wá wà lágbàńlá lénìí lágbàńlá ayé lénìí ipò pa àwọn kúnlẹ̀ bẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ abala ìgbésí ayé ni tó fi wá di pé àwọn tó yẹ ká lè máa sọ ká lè máa pèpè sí tá a bá ti wá kúnu láti máa sọ látara pé à ń páyà káwọn kèfèrí kan má ní tiwa ti le jù ti islam ti le jù àwọn tí ò nímọ̀ nípa ẹ̀ ni ó máa wá jáde síta páwọn fẹ́ pèpè sí nínú àwọn abala yìí mo fi àpèjúwe pé ní ilẹ̀ west àáfàá kan ò lè ṣe wáàsí pé kí wọ́n má ṣe homosexuality lórí mímbà rẹ̀ kó má dáràn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jihad tí jihad yìí wà mọ́ nílẹ̀ west kódà ó fẹ́ káàkiri gbogbo ilẹ̀ mùsùlùmí bá àáfàá kan bá ti dẹnu lọ́rọ̀ jihad èrò tó wà lẹ́mí ọ̀pọ̀lọpọ̀ ni pé àwọn boko haram lélẹ́yìí bẹ́ẹ̀ sì ni ká pèpè sí jihad ara súnà ọlọ́run ọba tó fi rán òjíṣẹ́ ńlá sí wa ni kódà kò mọ níbẹ̀ níta nàbì sọ ni pé tẹ́ ẹ bá ti pátì ẹ ti pa iyì tì ẹ ní báyìí ọ̀hún pàdé mọ́ tẹ́ fi padà síbi jihad ọlọ́run ọba ń sọ nínú súrọ́tù nínú súrọ́tù àtàwùbà ah, ó ní. قاتلوا الذين لا يحرمون ما حرم الله ورسوله قاتلوا الذين لا يؤمنون بالله واليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب أبجا àwọn wo àwọn tí ò gba ọlọ́run ọba àtọjọ́ ọ̀kẹyìn gbọ́ tí ò gbà nẹ́bí ọlọ́run ọba gbọ́ nínú tó ṣe léèwọ̀ tọ́lọ́run ọba náà ṣe léèwọ̀ nínú àwọn ahlul kitab àwọn tá a sọ tíra fún tẹ́lẹ̀ gan sẹ́ ẹ bá wọn jà tí wọn ò bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọn ò ṣe ń tọ́lọ́run ọba ṣe ní haram tí wọ́n kọ̀ láti ṣe ní haram hmm? wala yadinuna din al-haq tí wọn ò sin ẹ̀sìn òdodo min alladhina utul kitab hatta yu'tul jizyata títí tí kíni tí wọn ò fi gbà tí wọn ò fi juwọ́lẹ̀ fáwọn tó bá jẹ́ aláṣẹ tiyín khalifa yín hatta yu'tul jizyata an yadin wa hum saghirun tí wọ́n máa wá san ìṣákọ́lẹ̀ fẹ́ni tó bá jẹ́ aláṣẹ ẹ̀yin mùsùlùmí kí ni túmọ̀ àyà yìí ọ̀pọ̀ a máa lọ sí suratul baqara tọ́lọ́n ti ní qatilul ladhina wa qatilul ladhina yuqatilunakum wa la ta'tadu inna allaha la yuhibbul mu'tadin àwọn tí wọ́n bá yín jà ẹ bá wọn jà padà ẹ má wàá ṣàbòsí o torí pé ọlọ́run ọba kórìíra àwọn alábòsí ẹ̀dá wọn a máa wá tu nítu pé àwọn kan ṣoṣo tọ́lọ́run yọ̀ǹda pé kábájà náà ni ẹni tó bá wá ṣígun sí wa tó wá kó wa lẹ́rú tó wá bá wa jà ẹni tí ò bá ti bá wa jà ọlọ́run ò tiẹ̀ ní ká ní ìdí kankan tá a fi ro kan pé a fẹ́ yọ̀dà tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ pẹ̀lú àlàyé àwọn tó bá jẹ́ pé wọ́n wá ṣígun sí wa tí wọ́n dájú ṣáká pé aya suratul baqara oníka ṣígun pàdé wọn ṣùgbọ́n ṣe ara wọn tí ò ṣígun wá bá wa wọ́n wà láàyè wọn wọ́ọ́rọ́wọ́ gẹ́gẹ́ bí píríncípù tí mo sọ pé ọlọ́run ní kó máa lo ayé wípé ìjọ kan ò ní ṣe kó má ṣígun lọ bá kan táwa bá fi wọ́n sílẹ̀ sáàyè wọn ìjọ tí wọ́n bá ti lágbára jù wá lọ wọ́n bọ̀ wá ṣì bá wa ọlọ́run wá pa èmi àtẹ̀yìn láṣẹ ẹ jáde lọ bá wọn kì í wá ṣe pé gbàrà tẹ bá ti ń débẹ̀ náà lẹ́yìn ọ̀dà sókè rárá ìtọ́lọ́hún pa wá láṣẹ ká ṣe ni pé à á pè wọ́n sẹ́sìn islam tá a bá pè wọ́n sí islam ẹni bá gbà á gbogbo ohun tó jẹ́tọ̀ fẹ́yìn ní medina yóò jẹ́tọ̀ fáwọn náà ẹni bá wá kọ̀ láti gbà ń nu wọn ọlọ́run ní lá ìkra àfìdí ẹ̀ ní fi tipa sọ di mùsùlùmí yóò máa wà nù ìlú ẹ̀ yóò máa ṣẹ̀mí nù ìlú ẹ̀ pẹ̀lú ẹ̀sìn ẹ̀ ṣùgbọ́n kí ni o ọlọ́run ní wọ́n wà san ìṣákọ́lẹ̀ fún yín ìṣákọ́lẹ̀ tí wọ́n san yìí khalifa yín níbikíbi tó bá wà yóò máa gba ìṣákọ́lẹ̀ yìí òun ni ó máa wá ṣèjọba lé wọn lórí eléyìí ó wàá ṣe ní ọlọ́pàá fún gbogbo àgbáńlá ayé gbogbo ìlú tó bá wá wà tí ò tí ì gba islam ìkan ò ní lè ṣàbòsí sí kan torí pé ọlọ́run ti yan ẹ̀yìn pé kẹ́ ẹ máa ṣèjọba lé wọn lórí ṣùgbọ́n nípa pé àti wá yojo àti yọ̀lẹ́ àjọ ẹni tó yẹ ká jọ àwa la wá wà lórí ìkúnlẹ̀ báyìí à ń bẹ̀ wọ́n kí wọ́n gba nìkọ́ọ̀bù lọ́wọ́ wa à ń bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ káwọn obìnrin wọ́n lo hijab à ń bẹ̀ wọ́n kí wọ́n já fẹ́yàwó mẹ́rin bọ́lọ́n ṣe yọ̀ǹdẹ́ fún wa gbogbo ń tọ́lọ́ ń pa aláṣẹ la wà ń kúnlẹ̀ tá à ń bẹ̀bẹ̀ pé kí wọ́n tiẹ̀ gbà lọ́wọ́ wa ẹrú sin ọlọ́run ojúṣe ńlá sallallahu alayhi wa sallam tó kì wá ń lọ wípé jihad ojúṣe ni tọ́lọ́wọ́n bá yàn fún yín ó ṣàlàyé ṣe inú ẹ̀ àti má ṣe inú ẹ̀ jihad àbòsí kọlọ́lọ́wọ́ bá pa á láṣẹ ká ṣe bẹ́ẹ̀ sì ni kò yọ̀ǹda pé ká gbé jihad jù sílẹ̀ pátápátá bá a bá ti gbé jù sílẹ̀ nta nábì ni ó ṣẹlẹ̀ náà ní ti ń ṣẹlẹ̀ sí wa yìí á dẹni yẹpẹrẹ tẹ bá káàkiri àgbáńlá ayé tí wọ́n bá fẹ́ máa ka àwọn orílẹ̀-èdè tí wọ́n láwọn ni wọ́n púọ̀ jù ni wọ́n tálákà jù lágbàáyé ó dájú pé mẹ́ta sí mẹ́rin nínú wọn ilẹ̀ islam ni ó fẹ́ jẹ́ tẹ́ ẹ bá wà lọ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ní wọ́n ń ṣe mítìn àgbáyé lórí peace lórí ìfọ̀kànbalẹ̀ tí orúkọ orílẹ̀-èdè islam kan ò bá fíṣọ̀ ń bẹ̀ wọn ò tí rí mítìn náà ṣe bí wọn bá máa sọ̀rọ̀ syria wọn máa sọ̀rọ̀ afghanistan àbí kó máa sọ̀rọ̀ somali àwọn wá ń yanra wọn lọ́lọ́pàá nígbà tẹ́yìn tọ́lọ́wọ́n ọba yàn lọ́lọ́pàá tẹ́ ẹ ti ń fi ojú mi wo jihad tó yàtọ̀ sí bọ́lọ́wọ́n ọba ṣe pààyàn láṣẹ mo fi eléyìí ta èmi àti ẹ̀yìn jí pé jihad o kì í ṣe tó yẹ kó tì wá lójú káníkù sínú islam wàláhì wà nù islam àlàyé kan wá wà ń díẹ̀ pé ọlọ́run ò ní ká ṣe jihad àbòsí ẹni tí ò nọdà sí wa tá a bá lọ bá ń lé islam ni wọ́n ní ká pè sí bí ò bá ti wá bá wa jagun wọn ò ní ká fi tipa fi sínú islam yóò máa ṣẹ̀sìn ẹ̀ lọ ṣùgbọ́n yóò máa san ìṣàkọ́lẹ̀ fún wa eléyìí ni pé ó sọ̀rẹ́ńdà ìjọba ẹ̀ fúnjọba ilẹ̀ mùsùlùmí olórí ilẹ̀ mùsùlùmí tá wá ń sọ yìí òun náà gbọ́dọ̀ fìfẹ́ inú ẹ̀ ṣèjọba tó bá fẹ́ farare bọ́lọ́wọ́n bá pàdé ìntọ́lọ́wọ́n bá pa láṣẹ náà ló gbọ́dọ̀ ṣe ìntọ́lọ́wọ́n ṣe léèwọ̀ ló gbọ́dọ̀ kọ̀ léèwọ̀ ẹ rí i pé tá a bá wo eléyìí dáadáa ó yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀ lágbàńlá ayé lẹ́nu tí russia bá lọ síbì kan tí ọmọ russia nìkan ni wọ́n ń dù tamẹ́ríkà bá lọ síbì kan tọmọ amẹ́ríkà nìkan ni wọ́n ń dù ọmọ ẹlòmíì ò bá kú kò sí tó kàn wọ́n mo bí ọlọ́run ọba fẹ́mi àtẹ̀yìn ojúṣe ńlá ta gbé tì yìí ọlọ́run lákùn má ṣáà ìtawájú sí i ẹ̀ ẹni tí ó ṣáájú ẹ̀ pọ̀ nínú ẹ̀ ni pé àdìsọ́kàn ò yanjú bádìsọ́kàn ò bá sì yanjú àti ẹ̀ ti rí khalifa ẹni tí ó jẹ́ khalifa tá a tò sí lẹ́yìn ká tó sọ pé a fẹ́ lọ ja jihadi ọ̀nà jìn púpọ̀ àwọn májẹ̀mú ẹni wọ̀nyí kádìsọ́kàn wa ó pé kó jọ ohun tó yẹ kó jọ ká wá ara ṣíwájú re tí ó pa wá láṣẹ pé ó yá ẹ lọ síbi báyìí ẹ lọ pè wọ́n sí islam ṣùgbọ́n kò tá a wà ń sìn ipò ọ̀lẹ́ni àwọn á mọ̀ wípé dájúdájú bọ́lọ́run bá ṣetán tó fẹ́ yí ipò wa padà wàláhì kò gba ọlọ́run ọba ní àsìkò rárá nínú tí ó fi yí padà náà ni pé ká kọ́kọ́ darí làákàyè wá síbi pé ojúṣe mà ní kinní yìí ká sì máa wá fi ẹ̀mí tọrọ pé ìwọ ọlọ́run dákun bó bá pa wá pa wá lórí ipá à ń ṣe jihad ojúṣe ńlá sọlọ́lá rẹ̀ sẹ́lẹ̀m nínú tó sọ ni pé ẹni bá kú tí ò kúkú pé kóhùn ó tí ò tí ò bẹ̀bẹ̀ pé kóhùn ó kúkú ṣàhádà kò fẹ̀mí tọrọ pé kọ́lọ́hùn ó pa òun lórí ṣàhádà ó ní á ah, abala kan nu nifaq inú mímá jẹ́ mùnáfìkì ó ń bóńtọ̀ òun jà abẹ́ ọlọ́run ọba kọ́lọ́hùn bá wa yí ipò wa padà sí dáadáa ipò ọ̀lẹ tá a wà lẹ́nìí islam kọ́ lọ̀lẹ́ o mùsùlùmí ló yọ̀lẹ́ nípa ìdúró ti islam bọ́lọ̀ ń ṣe ní ká dúró ti ọlọ́run máṣàdá padà síbẹ̀ lódìdí kọ́lọ́hún wá gba mùsùlùmí lẹ̀ ní gbogbo abala tọ́ta islam tí wọ́n ti ràdọ̀bọ̀ wá abẹ́ ọlọ́run ọba àìṣedéédéé wa ọlọ́run máṣe àṣàmójúkúrò ẹ̀ fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk wa ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in qumu lis